بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله مبارك السلام عليكم ورحمة الله وبركاته أدوك فن ولون أتترى كي جفان محمد صلى الله عليه وسلم ọlọ́run tí a dúpẹ́ fún òun náà lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí ká máa dúpẹ́ fún un lórí àwọn ìdẹ̀ra eléyìí tó ṣe fún wa ìkẹ́ ìgẹ̀ kó máa bá ànábì kó máa bá àwọn sọ àbá rẹ̀ àtàwọn tán fi dáadáa tẹ̀lé ànábì tó fi díjọ́ gbé nàìjíríà kẹ́hìn gbogbo àwọn olùkọ́ wa pátá ọlọ́mọba wa fi dáadáa fún wọn àwọn òbí tó bí wa ọlọ́mọ sáà bá wa dùn wọn nú gbogbo wa gbogbo wa náà pátá kọ́lọ́n kó bí abùkátà wa sàrámàtì arahamu rahmin. insha allah ta'ala a tún máa tẹ̀síwájú lásìkò àtẹ̀ní nínú tíratàmù sí miyato hadith eléyìí tá a ti ń sàlàyé ọgbà ọ̀rọ̀ ànábì fúnra wa bí a ti mọ̀ pé apá kejì òun lè tá à ń bá lọ yìí àti parí apá kìíní láti bí oṣù mélòó kan sẹ́yìn. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ní àná àwọn àdéhùn tí ó yẹ kí á kà tí a fi bọ́ sí tiwájú a ó mú kàn bẹ̀ lénìí. ìyẹn náà ni àdéhùn ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́ta that is àdéhùn sixty two. àdéhùn yìí náà ó fẹ́ sọ fún wa nípa ìmọ̀ nípa àwọn nǹkan tí ó lè padà ṣẹlẹ̀ ní ìkángun ayé tó bá wá ṣẹlẹ̀ ipò wo ló yẹ kí mùsùlùmí ó wà báwo ló ti yẹ kí mùsùlùmí ó rí. عن أبي عن عبد الله بن عمر عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ويلكم لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض متفق عليه àdìsí yìí ń sọ عبد الله بن عمر wa abdullahi bin umar kọ́lọ̀ bá yọ́nú sí àwọn àti bàbá wa umar náà ó gbọ́ alátọ̀dọ̀ jù sí ọlọ́run olójú ọlọ́run kí ọlọ́run ọlọ́run kò mọ̀ bá ó sọ wípé wáyé lakum tí lábá lo kẹ́límà yẹn kẹ́límà tàwọn bí ìfibániwí àbí bákan náà ìfi dárò lórí nǹkan kan kan tí ó ṣẹlẹ̀ àbí ìdí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ gba ó mà sí o ó mà sí fún yín o. látẹ́rìjì owó bàdí eléyẹn náyò ni látẹ́rìjì owó bàdí tí mo bá kú ò láyé tí ì bá sí má látẹ́rìjì owó kò fàárọ̀ ẹ má mà ti gèfèrí o ẹ bá bá di kèfèrí o tó jẹ́ pé yẹ́tìrìbù báàdù ọkùnrin kọ́ ọba báàdù tẹ́ máa wá yọ ìdásíra yín tẹ́ máa bẹ́ orí ara yín jùlẹ̀ tẹ́ máa para yín. àwọn àríwá yá ti àdísì míì òun ló jẹ́ ká gbàgbọ́ yé látẹ́rìjì ubàdí kù fárọ́ tá a nàbí sọ yìí. ṣé kéèyàn pa islam tí kókó òun ti islam mọ́ ni. àwọn àfáà ní rárá pàápàá jùlọ àfáà wa ibn al-Hajar Asqalani nígbà tí wọ́n ń sàlàyé rẹ̀ wọ́n á múlùú wáyà dídì mìíràn pé ànábì sọ pé láàtà fún àìlú fílà lè kò fà á ẹ má máa ṣe báwọn gèfèrí ti máa ń ṣe pàtàṣà báwo bí im àwọn pàtòṣìbí ùhùn pàtòṣìbí ùhùn tẹ́yìn náà máa wá pọ̀ sí wọn tẹ́yìn náà máa ṣe báwọn náà ti máa ń ṣe fi ààlà ti kọ́ sílẹ̀ bá a dọ̀ níbi ìṣesí tí apá kan wọn tí wọ́n máa pa apá kejì ewu nǹkan ẹni pa àdìsí wa ń sàlàyé fúnra wa yìí pé ní iṣẹ́ tí wọ́n ní àwọn ni wọ́n ń para wọn wọ́n á para wọn fisikálì wọ́n á tún para wọn ní silently tẹ̀ nímà bí kan rán idán síra wọn lájọjò púpọ̀ kó sì ti fi poison síbi abẹ́ ìkànnà kó sì kì í bọ̀ ọtí tí wọ́n jọ fẹ́ mu òun sì máa ẹ̀rọ sí òun àbí kó ti jẹ́ pé ọ̀tọ̀ la ha ti tẹ́ni tọ̀hún ọ̀tọ̀ ni ha ti tiẹ̀ tó ń wé mu tiẹ̀ yóò sì fi pọ́ìsìn sí tọ̀hún sì délé ọ̀rọ̀ kú àbí kó kú sójú ọ̀nà gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tá ń lò ní ó dín dèsì nìyẹn táwọn ìdìbò yìí máa fi para wọn oríṣiríṣi ọ̀nà òní wọn gbà tí wọn fi para wọn gbà náà omi náà wáyé pẹ̀lú kan yọ̀bọ̀ síra wọn omi náà wáyé pẹ̀lú kan yọ̀dà síra wọn àti gbogbo àwọn nǹkan tó lè ṣe ní sùtá ilé anabi sallallahu alaihi wasallam anabi wa sọ fún wa yìí pé ẹ̀yin náà ẹ má dàbẹ o ẹ má máa ṣe bí wọn o tó yẹ fún wọn kàn máa para wọn ẹ̀rí ọ̀rọ̀ tá anabi sọ yẹn anabi ti mọ̀ yìí pé irú bí ó wáyé ẹ má wọlé ẹwọ kálẹ ni a máa rí mùsùlùmí àbá máa rí inú àwọn èèyàn tó yẹ sí wípé àwọn náà ń ṣe ìtìsáàbò ara wọn pé mùsùlùmí làwọn ṣùgbọ́n ìtọ́jẹ́ ojúlówó ẹ̀sìn òye wọn lẹ́bi ní táwọn kan tí wọ́n mọ̀ pé àwọn mùsùlùmí náà ni wọ́n wọ́n lọ dojú kọ àwọn tí wọ́n bẹ mọ́sálásí wọ́n bá wọn jà wọ́n pa àwọn kan bó tilẹ̀ gẹ́sí wípé èyí tó pọ̀ jù ti ń ṣẹlẹ̀ láyé lóde òní kì í ṣe pé àwọn mùsùlùmí náà làwọn ti ń ṣe é bí òjẹ́sí pé ó ti ní àwọn aim and objective kan ti ń bẹ lábẹ́ rẹ̀ tí wọ́n fi ń ṣe àwọn aburú náà tó sì gẹ́sí pé pẹ̀lú òkú ọlọ́run àṣírí wọn ọlọ́run kúkú tú ọlọ́run ó tú àṣírí yẹn tí wọ́n fi mọ̀ yín pé rárá ní stéètì kan ṣé benue stéètì kọ́ ni wọ́n pè bẹ́ẹ̀ tí wàá gbàgbé lórí nẹ́ẹ̀tì náà ni wọ́n ti sẹ́ndì mẹ́sẹ̀gì yẹn níbi olórí ìjọ olórí ìjọ nínú ẹ̀sìn nàṣọ́ra yóò sì disguise yóò múra gẹ́gẹ́ báwọn fúlàní ti máa múra ó tún ní àwọn tí ń kó lẹ́yìn kété pòun nìkan yóò tún káwọn kan lẹ́yìn tí wọ́n sì ní ojúlówó ìbọn níbo wọ́n ti rí ìbọn ó fi hàn yín pé nǹkan yẹn ti ní àwọn ọwọ́ kan nínú tó sẹ́sí pé àṣírí wọn ò tí ì tú tóun ó sì tú láìpẹ́ pẹ̀lú gọ́lọ́n ìyẹn ló bá aláàfin ń rọ àwa tá ń jẹ́ ìran ẹ̀yà Yorùbá sẹ́yìn pé wọ́n ti lo ìran Ìgbò wọ́n ti lò wọ́n dáwọ́ láwọn abala àsìkò kan wọ́n ti lo ìran haúsá wọ́n lò náà lọ́wọ́ ní wọ́n pariwo boko haram haúsá ni wọ́n ń pè wọ́n ẹ̀yà fúlàní náà ni wọ́n tún lò lọ́wọ́ yìí wọ́n ń pa wọ́n ní fúlàní dáradára wọ́n ni wọ́n ń pa yẹn lẹ́yìn tó sì jẹ́ sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí aburú pátágbà ni wọ́n fi ń ṣe ẹ̀yin ò bá tọ̀ ẹ̀yin náà ronú o ẹ̀yin náà ronú torí wípé gbogbo ẹ̀ náà à ń gbóríṣiríṣi tẹ́yìn náà ń kóra ẹ̀yìn jọ tẹ́yìn náà ń pariwo àwọn kankan tẹ́ ẹ̀ bá lọ lè ronú ibi táwọn àtọ̀hún náà yọrí sí àbí ibi táwọn àtọ̀hún náà lọ ibẹ̀ náà lòun náà ń padà lọ o. ṣùgbọ́n ká má jẹ́ ojú ara wa lójú ànábì ti ronú lórí àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ ànábì tí wàá ń sọ fún wa pé àwa tá a bá jẹ́ mùsùlùmí bí tí wù kó rí káwọ jìnnà sí irú o. àyè máa parẹ́ ni àyè gba ẹ̀mí ẹ̀mí tóbi lọ́dọ̀ Ọlọ́run púpọ̀ ẹ̀mí àyẹ̀pọ̀dọ̀ fi ṣeré torí ẹ̀ ló bá yẹ kó dà wọ́n tó para rẹ̀ gan ó tún jẹ́yà lórí ẹ̀wọ̀n àjò ọlọ́run ká tó wá pé ọ pa ẹ̀mí tí ó sì ọ́ pàpà jùlọ kùránì jẹ́ pé wà ẹgbẹ́ ní tẹ́lẹ̀ bá pa mọ̀mí ní ẹgbẹ́ mùsùlùmí ẹgbẹ́ tó mọ̀ mọ̀ pa aláìsí kó sèṣì alukùránì wa jazā'uhu jahannam ẹ̀sán tá a lè fi sán lẹ́sán tá a lè fi wẹ́kọ̀ọ́ mọ̀ ẹ̀ pé a ah, ó ṣe aburú wọn pọ̀ òun náà ní kọ́ darí sínú náà jahannama ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ tó túmọ̀ sí wípé ó ń tọ̀hún yóò máa já àlàájá aríbidé sí nínú ná kọ́lọ̀ nǹkan sọ wa níbi irú eléyìí torí ìdílé ànábì ń kì wá ń lọ wípé ńlá tẹ́rìjì ó wailakum la tarji'u ba'di kufara ẹ má máa ṣèṣe sí àwọn gèbèrí o tó jẹ́ pé yẹ́dírìbù báàbù kún rìkọ́ bàbá bẹ́ẹ̀ ní lápá kan nù yín tí ọmọ wa gé apá kan lórí bọ́ọ̀lẹ̀ tẹ́ẹ̀mọ̀ yọ ìdásíra yín tẹ́ẹ̀mọ̀ bẹ́ra yín lọ́rùn dálẹ̀ alẹ́ bìyẹn mọ̀sí mọ̀sí bẹ́ẹ̀. torí ìdílé yìí gbogbo àwọn àdéhùn yìí náà ti ń júwèé ń júwèé pé ànábì wa tó jẹ́ ọ̀gá tiwa kìí ṣe oníjàgídíjàgan kìí ṣe ẹni tẹ́mi èèyàn ọjọ́ lójú kìí ṣe ẹni tí máa pèpè sí ká máa dà lúrú kìí ṣe ẹni tí máa pèpè sí pé bẹ́jẹ̀ bá lè máa dàálẹ̀ káwọn èèyàn máa jáde láyé ká máa pa àwọn èèyàn lórí àìníjì kankan lórí àìsàn ipá àwọn wọ̀nyí lẹ́tọ̀ọ́ kan pa wọ́n ẹni tó bá tún gbọ́ ilé ìlú kan sípà kan wọ́n lẹ́tọ̀ọ́ kan pa wọ́n o kọ́dà ní òfin nàìjíríà ká tún wá sọ pé òfin tọ́lọ́hùn gan àwọn kan lè tẹ̀sọ́ obìnrin kan pa wọ́n ẹni òun náà bá pààyàn tó bá gba àwọn kan pa àwọn náà ní tó bá ti mọ̀ pé ó pààyàn lórí ẹ̀bi láì ti pẹ́ òun náà pààyàn tẹ́lẹ̀ ìtọ́ ẹkún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn òfin míì náà tó lè dì sí pé èèyàn lè jẹ̀bi kan pa pẹ̀lú òfin ṣùgbọ́n ìta sọ yìí náà tẹ́tí pé èèyàn kan ara lè gbófin lọ́wọ́ ara ẹ̀ ó ti láwọn tí wọ́n ń pè ní agbófinró sí láwọn tí wọ́n ń sàṣì tí wọ́n ń sàmúyọrí òfin tí wọ́n ń lo òfin léèyàn lórí torí di Islam wá fi hàn yí pé ẹ̀sìn tó létò ni tó sì kọ kéèyàn máa gba ẹ̀mí lọ́nà àìtọ́ abẹ́lẹ́bàtà aláǹdà náà gbogbo àwọn wàhálà eléyìí ti ń ṣẹlẹ̀ ọlọmọsá dáàbò rẹ bò wá o pàápàá jùlọ àwa mùsùlùmí ọlọmọsá máa gbé wa ga o mọsá máa dúró tì wá allahumma ayi sali islam wa alimuslimin wa da mary shirika wa alimushirikin wa sallallahu ala sayyidina muhammad wa ala wa sahabi wa sallim wa salaamu wa rahmatulahi wa barakatuh.